إخوة الإيمان اعلموا وفقني الله وإياكم لما يحبه ويرضاه أن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وقد أمركم الله ربكم أمركم الله ربكم سبحانه وتعالى بدعائه فقال ادعوني أستجب لكم وقال جل وعلا واسألوا الله من فضله في لقائنا الماضي والجمعة الماضية ذكرنا شيئا من هذا القبيل وهو أن الدعاء سلاح المؤمن ذكرنا بعض الآيات والأحاديث تجاه هذا الأمر تجاه أهمية الدعاء وفضله وبصفة خاصة نحن في هذه الأزمان وهذه الأيام بأمس حاجة إلى دعاء الله وإن كان من داب المؤمن أن يدعو الله عز وجل في كل أحواله وفي كل وقت وفي كل مكان لكن بصفة خاصة نحن بأمس حاجة إلى دعاء الله والتضرع إليه في هذه الأيام وقفنا عند هذا الحديث القدسي حيث يقول الحق تبارك وتعالى يا عبادي كلكم جائع إلا من أطعمتم وقفنا عند هذا الحديث في الجمعة في الجمعة الماضية في هذا الموضوع يا عبادي كلكم جائع إلا من أطعمت فاستطعموني أطعمكم يا عبادي كلكم عار إلا من كسوت فاستكسوني أخفكم يا عبادي كلكم ضال إلا من هديت فاستهدوني أهدكم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا ولا أبالي فاستغفروني أغفر لكم وفي الحديث الذي رواه أحمد والترمذي وغيرهما يقول صلى الله تعالى عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء وذلك لما فيه من إظهار الفقر والعجز والتذلل والاعتراف بقوة الله وقدرته وهو سبحانه يحب التذلل عبيده بين يديه وسؤالهم إياه وطلبهم حوائجهم منه وشكواهم إليه وكل يغضب عند ابتارك سؤاله إلا الله سبحانه وتعالى فإنه يغضب إذا لم تسأله كما قيل الله يغضب إن تركت سؤاله وترى ابن آدم حين يسأل يغضب ومن تأمل الكتاب وسنة علم أن للدعاء تأثيرا عجيبا فهذا نوع نبي الله وهود وصالح ولوط وموسى عليهم الصلاة والسلام دعوا ربهم بهلاك من لم يؤمن من قومه فأهلكهم الله استجابة لدعوة الداعي منهم وهذا زكريا عليه السلام يسأل الله الولد بعد أن بلغ من العمر هو وزوجته مبلغا لا يعهد من مثل الرجال فيستجيب الله لها له ويهبه يحيى عليه السلام وهذا يونس عليه السلام يركب في سفينة ويدركها الغرق ويقفر من فيها على إلقاء أحدهم حتى يخف الحمل هنيا فتقوا الكرة على يونس عليه السلام وعندما ألقوه ابتلعه حوت كبير أي أخذه حوت كبير في بطنه وعندما تغشته ظلمات الثلاث ظلمة الليل وظلمة قاع البحر وظلمة بطن الحوض يناجي ربه تعالى الذي لا يعظم عنه مثقال ذرة فيناديه من قلب أحس بأنه لا ينجيه مما أصابه إلا مالك الأملاك فيصرخ قائلا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فيأمر رب الحوت فيأمر رب الحوت الحوت بإلقائه على ساحل البحر ويأمر شجرة أن تنبت عليه وتظل تظله بورقها بعد أن تأثر جسده بما أصابه ولذا جاء في الحديث الصحيح الذي رواه أحمد والترمذي وغيرهما أنه صلى الله عليه وسلم قال دعوة ذي النون ادعى وهو في بطن الحوت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فإنه لم يدع بها رجل مسلم إلا لم يدع بها رجل مسلم في شيء في شيء قط إلا استجاب الله دعاءه وكما أن القرآن ذكرت فيه ذكرت فيه هذه الوقائع التي استجاب الله فيها دعاء دعاء من دعاء من دعاء فقد وردت السنة بذلك أيضا وذكرنا بعض ما ورد من أحاديث النبي صلى الله عليه وسلم ومنه دعاء صلى الله عليه وسلم على الذي أكل بشماله عندما أمره بالأكل بيمينه فقال لا أستطيع أي قال الرجل أنه لا يستطيع قال ذلك تقبرا منه فقال صلى الله عليه وسلم لا استطعت فشلت يده وكما في دعائه بغزوة بدر وغيرهما وذكرنا ما ورد لبعض أصحابه أن يستجيب الله دعاءه فكان ذلك منهم ومنهم سعد بن أبي وقاص وصالح بن زيد رضي الله تعالى عنهما كل هذه الآيات والأحاديث تهتم وتختص بأمر الدعاء وأهميته فإن قال قائل ما فائدة الدعاء لماذا ندعو ولماذا نلازم الدعاء ندعو في, في, في العوام كلها وفي الأسابيع وفي الأيام وفي كل وقت لماذا هذا الإكثار واللزوم إذا كان لمدعو به قد قدر فهو فينالني يقول بعض الناس إذا كان مقدورا إذا كان بقدر الله سيناله أي سيحصل عليه سواء دعا أو لم يدعو وإذا لم يقدر فلا ينال سواء دعا أو لم يدعو فأجبنا ذلك بما قاله بعض العلماء وهو أن يقال له بقي اسم ثالث لم تذكره أنت أو لم تعتقده وهو أن المدعو به قدر لكن بسبب فإن وجد سببه وجد ما ترتب عليه وإن لم يوجد يوجد سببه لم يوجد فهو كالشبع والري ومثل المال والولد بل إنك تجرح جواب الجميع بأنه أو بأنها قدرت لكن بسبب الأكل إذا كان إذا شبع بالأكل شبع بالأكل والري وأصول المال والولد فكل هذا يحصل بأسبابها قدرت لكن بسبب الأكل والشرب والسعي والوقت وهكذا يمكن أن يقال في ندعو به أن الله سبحانه وتعالى قدره لك بسبب دعائك بسبب دعائك فإن دعوت وكان أمرا مقدرا حصل لك ما قدر لك وإلا عودك الله به سبحانه وتعالى هذا الذي ذكرناه و نواصل الحديث فيه قبل خروج وقتنا اليوم إن شاء الله تعالى أبي أقول ọlọ́run bá wa tí ó pa wá láti ẹ̀ka pé òun ká bẹ́ẹ̀. oná ló tún rán anábì wa sallallahu ta'ala alaihi wa sallam láti tún tẹ̀mọ́ wa létí nínú súnà láti lè mọ pàtàkì bíbẹ àti pípé èyí tí àdíyèsí ti wáyé tó nípa ju àdéhìí tànàbì lọ sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò tó alukoranul karim ẹ̀rí wá láti ná alukoranul karim ọlọ́run ọba òfin yẹn nìkan ṣe òfin yẹn tó subhanahu wa ta'ala ó tún wá lọ́nà míì tọrọ ń gbà wá látọ̀dọ̀ ọlọ́run tí ò tún nípa tó alukoranul karim ó tún wá lọ́nà míì tó jẹ́ ti súnà tànàbì sallallahu alaihi wasallam èyí tó wá nínú ọ̀rọ̀ míì tó jẹ́ tọlọ́hun tí kò sì nípa tó alukur'an karim sáǹpẹ̀ ní alhadith alqudsi ó ní ọ̀rọ̀ tí a dúró lórí rẹ̀ níjẹ̀jọ́ tọ́lọ́run bá wá sọ pé ẹ̀yin ẹrúsìn mi elébi ni gbogbo yín pátápátá tí mo dá àtọkùnrin àtobìnrin. àyàfi ẹni yòówù nù yín tí mo bá fún lóúnjẹ ó túmọ̀ sí pé ọlọ́run ọba nìkan ní ń bọ́ wa gbogbo ẹni tó bá nígbàgbọ́ sí alukoran kerim àti hadith anabi sallallahu ta'ala alayhi wa sallam ọ̀rọ̀ yìí ti tó fún wọn ẹni tí ò bá nígbàgbọ́ sí iná ìlẹ́ àtẹ̀mọ́ lo igun agbárí fún. falisafa falisafa àwọn àgbélẹ̀mú ọ̀rọ̀ ọ̀rọ̀ làákàyè lárúbáwá pè ní falisafa èyí tí ó jẹ́ pé ó ní àwọn èèyàn kan sì dì mú títí láti bẹ̀rẹ̀ ayé wọn títí dé òpin ìgbésí ayé wọn. gbogbo ẹni tó bá nígbàgbọ́ sí alukoran kẹrin ọ̀rọ̀ ọlọ́run ọba ti tó kò sì ní ní àwùjáre kankan mọ́ àti ọlọ́run ọba kó dá alágara kó máa wá ronú àbáyọ. ẹ máa wá oúnjẹ wá sọ́dọ̀ mi kí n lè bá a bọ́ yín gbogbo ń tá a dà lónìí nípa jíjẹ mímu tá a mọ̀ àti tá a mọ̀ tóbi dórí ìtawà kì jẹ ọlọ́run ọba ló gbogbo ẹ̀ pátápátá torí náà báwo lèyìn ó ti láwùjáde lọ́jọ́ àlèkè yìí pé àájẹ àmọ̀ ni òjẹ́ kò ń sin ọlọ́run gbà tó jẹ́ pé ẹnu wọn bá ń torí jẹ náà tó fi kó láyé ọlọ́run náà ló fún un torí pé ọlọ́run tó ń fi léèrè pé èyí tó jẹ náà ó sálò tó bí ọgbọ̀n ọdún àbúgbójì àbí àádọ́ta ọdún láyé ó jẹun látìgbà náà gbogbo tó jẹ yẹn náà èmi náà mo ní. yorùbá máa ń sọ pé ọlọ́run mọ́jà jẹun ọ̀dá wa ìyẹn ni pé ńgbà táwọn bá wá jíjẹ mímu títí títí tí ò tí ò yọ mí kankan tó wá jẹ́ kọ́dọ̀ ọ̀tá ló táwọn ó ti jẹun sẹ́wọ̀n pé tìjú ńlá ni. bàbá wa yá yẹn náà lò fún ẹ̀sìn ọlọ́run kò bá dáa pé ìtìjú ńlá ni kẹ́ ẹ máa jẹun ọlọ́run kẹ́ ẹ máa sìn. wọ́n rí i pé ẹlòmíín kúrì bá àkókò láyé ju kó jẹ́ oúnjẹ ọ̀tẹ́ ẹ̀ lọ. a ní kó yá ju ẹ̀sìn ṣé kò wá rí bẹ́ẹ̀ níbi tẹ̀sìn ọlọ́run gbogbo ohun téèyàn rí kó fẹ́ mú lọ sẹ́nu láyé rẹ̀ tá a wà yìí bá wà lè la ìní ọlọ́run bá sọ yìí o ọlọ́run lòun lòun ní òun lòun sì pa ọ́ látẹ̀kọ́ òsìn tó òsìn yìí òun náà lòun fẹ́ sin òun sí ẹ̀yẹ́ yìí òun náà lòun fa àwọn tí ń sin òun sí ẹ̀yẹ́ yìí òun ò lọ́wọ́ tún fa àwọn tí ń sin ọlọ́run sí ẹ̀yẹ́ ó tún fẹ́ ọlọ́run sí ẹ̀yẹ́ ó fi sáwàdà. òǹgbẹ wa ń gbẹ ọmú mi ọmú ọlọ́run ló sì lomi. òun ló lókèlè gbogbo ń tá a mú lọ sẹ́nu pátápátá ọlọ́run ló ní ẹlẹ́dàá là ń pè bẹ́ẹ̀ o ẹni tó dá wa ẹni tí ó lẹ̀mí wa tó ní ẹ̀mí wa bí yóò bá yéèyàn lọ́nà kan yóò yé lọ́nà kejì òun ló ní gbogbo ń tá A ń jẹ àlè rẹ nìkan tí ó kọtọ lọ́n títí títí tí ó wà sọ wípé òun ò jẹ ìfẹ́ òun tó bá jẹ́ pé ọlọ́run ló ní lóòótọ́ ọlọ́run ó ṣe léèwọ̀ fóun fóun mọ̀ rí jẹ mọ́ pé èèyàn ya débi pé kò ní gbàgbọ́ ọlọ́run gbogbo tá à ń jẹ kó bẹ kó bẹ òun ò mọ ní ọlọ́run tó sìn wọ́n máa mú mi ẹ̀ pé ó ẹ rẹ olùkọ́tọ̀ ọlọ́run bàtà kó ṣàdúrà bẹ́ẹ̀ ó dájú pé gbogbo èèyàn mọ̀ pé ọlọ́run ló ń bọ̀ wá sẹ́rí sábàbí bí oúnjẹ ń gbà dọ́dọ̀ wa bíi kí bàbá ọkọ ọmọ bíi kẹ́gbọ̀n fábòrò bíi kí ọ̀gá ó fọ́mọ tẹ́ ó ń gbọ́wọ́ ẹnìkan ni kódà àgbẹ̀ tó fi tó kì bọlẹ̀ lóko tó wá hù sí èdè pé ẹnìkan ló máa mà onílẹ̀ tó kí bọ̀ èmi mo ní èmi mo ti ṣètò bí ó sì yẹn wà ní sátúrò wá kíá èmi mo ti ṣètò bó ṣe wù bó ṣe jáde ìwọ sì ìwọ sì roko ni èmi gangan ni mo gbìn ètò gbígbìn ọ̀dọ̀ ọ̀dọ̀ inú ẹlẹ́dàá rẹ̀ ló ti wá. bákan náà lọ́nà tó sọ fún wa yín pé ìhòòhò ni gbogbo yín wà àfẹnusí mo bá dá sọ bò ó. ẹ máa wá mi lẹ́ni tí ó máa daṣọ bò yìí kí máa fún yín lásọ wọ̀ lásọ tá à ń wọ̀ àti bíbò jẹ́nẹ́rálì gbogbo ohun tí máa jẹ́ bíbò bíbò ìhòòhò ni bíbò ni ọlọ́run ọba nìkan ló máa ń ṣe bẹ́ẹ̀ torí pé ọlọ́run ó bò àṣírí múmin ọlọ́run kò ṣe wá títí di ọjọ́ títí di títí sí ọ̀dọ̀ àlọ́wù lọ́jọ́ àlùkìyàmà. nítorí pé ọlọ́run fi ọjọ́ àlùkìyàmà ní ọjọ́ kan tó ṣe pé túbú la sàrọ̀ ìrìn ọjọ́ tá a sì gàgà gbogbo tó pamọ́ yẹ́wọ́n mọ̀ túbú la sàrọ̀ ìrìn pàmò àlàfo mi kú wà tí wọ́n là náà ẹnì kankan ò ní lè pín kankan pamọ́ mọ́ lọ́jọ́ náà tó bá jẹ́ pé orí ilẹ̀ ayé tá a wà yìí lọ́lọ́run ti ṣe bẹ́ẹ̀ ni níjọ́ tẹ́lọ̀ mi ìbá ti sá lọ ẹ̀ẹ́dùn rí mọ́tá yóò tún parẹ́ irú ẹ̀ ti ṣẹlẹ̀ náà ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n ní alágbájá ti jáde kó lu yìí kí ló fà nǹkan báyìí àà òun náà sọ pé táyé òbí tán òun tún wọ̀ lóyún lọ. tó bá jẹ́ pé tọ́lọ́run lọ́wọ́ ó ṣẹlú jáde kíámà ló bá ṣe láyé bí ni àlè ráyé pé nínú àánú ọlọ́run òun ni dídaṣọ tó dasọ bò wá lára yìí ẹ wá rí pé aṣọ náà làwọn èèyàn tún ti bọ́lẹ̀ aláìmọ̀rí lọ́mọ ádámọ̀ o ọlọ́run má ọjọ́ kan nu wọn ibi náà bá kò sí ká tún ṣe ọlọ́run ni mo dasọ bò yín mo yín mo bò yín ẹ sì tún bọ́ ẹ tún rí òun kiri ìyẹn wá di fáàrí àtọkùnrin àtobìnrin ẹ máa bẹ̀mí kí n daṣọ kí n da bò yín kí n jẹ́ ẹ máa ráṣọ wọ̀ a sì ráwọn akẹgbẹ́ wa lọ́jọ́ orí àbáwọn tó jù wá lọ tó jẹ́ pé ìhòòhò làwọn wà. lójú títì lẹ́yìn kùlé lágbolé lórí àkìtàn tó yẹ kó máa dámọ̀ ni wọn àwọn ẹbí wọn ti ń bẹ nínú ìlú o n ò rí kankan dé sí i ẹ má jẹ́ akọ̀wé síbínú ọlọ́run o sọlọ́n bá ti ẹnìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ ńkọ́ tá a sì dára màbá ti mara wa yìí náà àtọkùnrin àtọdọ̀rí àwọn tí ń rìn òun káàkiri orí àkìtàn yẹn dáhùn pé ní wèrè ṣé kò sẹ́bí wọn nínú ìlú ni wọn ò ti wá rí kankan dé sí tọ́lọ̀ máa lọ bínú pé sẹ́lẹ̀ ẹ̀ ní wọ́sọ ọdọ kò burú mo gbà sọ lọ́rùn yín ẹ má rìn kiri kẹ má tẹ̀ ronú pé bá àṣírí kankan ṣe a náà máa dára wa mọ̀ ọlọ́run lè má gbà aka yìí tí màá mú yàn bá tí màá mú yàn rántí pé wà lè má gbà tó yẹ pé o. ká ṣe àtúnṣe ńgbà táwọn ọkùnrin náà ó ti jọyìn àwọn obìnrin àwọn náà bá tún bọ́ra sí òun àwọn obìnrin ló kọ́ bẹ̀rẹ̀ náà ọkùnrin náà bá tún jọyìn nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ máa rí bíi pátá ẹ máa rí bíi bíi wá ń kọta pátá tí wọ́n wọ̀ lọ́kùnrin mo tún sọ yẹn o níbi tọ́zà ṣòkòtò wọn ní dókè. ní ìsìn gbogbo pátá ni ìtàn ni ọlọ́run ọmọ bí tán ti máa ń gbá sòkò tó mú kò tí ì yé sí ni èmi mà ti máa ń gbá sòkò tó mú bí sòkòtò bí ṣe wá ń tán tí ò débi ìdí má ọlọ́run ló máa rọ́ ọ̀làjú burúkú náà ń fi ẹ̀sìn ti ọlọ́run wá kọ́ gbogbo torí ẹ̀ la fi pé a kì í fi àìsí náà àwọn èèyàn kan yọ wọn a máa ń pè wọn ni gbàtọ́ náà sọ pé gbogbo ilẹ̀ ni a nù abẹ́tùkà lọ́ọ̀lùn gbogbo ilẹ̀ nù ilá manhada ètò afẹ́ni tí mo bá tọ́ sọ́nà ẹni tó rí mú lónìí tí rí tọ́lọ́run bá ni báwo la ti fi yọ ẹni tí ò lọ a yọ a ti bu a sì máa pè lóko tí èsì tẹ̀ a sì máa hùwà pé kó lè nù kó lè sí i wọn lọ́nà tí ọkàn wọn bá rọ̀ fún gbogbo ẹ̀dá yòówù kí wọ́n jẹ́ pátápátá ọkùnrin ni obìnrin ni ọ̀nà wọn bá rọ̀ fún tọ́lọ́n làágbà máa wọn lò. títí sákọọ́lẹ̀ lọ́wọ́ fi kò lórí wọn pé wọn ò ní sin lọ́hùn tó wọ́n jẹ́ pé látọ̀rọ̀ wa ló ti tẹ̀lẹ̀. ẹ̀tọ́ wa wà lójú ọ̀nà tó wà lójú ọ̀nà tó wà lórí ìmọ̀nà òun náà mọ̀ dúpẹ́ bọ́lọ̀ ní kò ní yayọ̀ kọ̀rọ̀ àmẹ́yẹn tó wà lórí ọmọ ìnà tí ò tán sórí ẹ̀ tá a sì ń rí àpèjúwe láyé wa yìí náà. àìmọye tó wà lórí dáadáa lórí orin tí parí síbẹ̀ kọ́nà kọjá kàtùkù tán ọ̀dà lórí ẹ̀sìn ọlọ́run àti lórí àlámọ́rí gbèsè ayé wa. ọlọ́run àwa tó sọ pé ẹ̀ ń ṣe àtìṣe ẹ̀ ń lọ́sàn-án àti lóru ni mo sì máa ń ṣe àforíjìn gbogbo pátápátá àyàfi tọ́mọ èèyàn bá tí ì ṣetán àti dá ẹ̀ṣẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ tí ó sì tí ì ṣetán láti wọ́n náà rárá kò rí jì. sọ́dọ̀ ọlọ́run wa kọ́kẹ́ wà láhùbáàlì wọn ò tẹ ẹ̀bì kíta abẹ́sẹ̀ náà ti tó tó bá jẹ́ pé èèyàn ṣetán tó sì pè mí pọ̀ láti sin ọlọ́run èmi ọlọ́run mo máa ń ṣàforíjì rẹ̀ ẹbọ ló ga jù nínú ẹ̀ṣẹ̀ láyé tí ẹ bá ṣetán láti fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹni tó pe nǹkan míì ní Allah tó pe tó mú nǹkan míì lọ́lọ́n àbí ó mọ̀ kọ́lọ́n àlọ́hùn ni ó wá sọ pé kò lè dá ìjẹ́ ọlọ́run ṣe àfi kí wọ́n pé méjì àbí mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ara ìlànà ẹbọ ni ara ìtayà kókò nàkìtì àlọ́hùn ní tẹ́lẹ̀ dání ọlọ́run ò sì fẹ́ bẹ́ẹ̀ ó dàbí ìgbà tí wọn náà ń sọ wípé o tún rẹkọgnáìzì ààrẹ kan àpèjúwe tó jìnnà síra wọn ni ó kàn jọ ni ààrẹ orílẹ̀-èdè kẹ́nìkan wá sọ pé nígbà tí Abíọ́lá declare pé òun làárẹ̀ òun àtàwọn tó sọ̀pọ̀tì ẹ̀ wọ́n ti dáràn ẹ̀ wá òbí tó jáde ìwọ làárẹ̀ bí tèmi ti ń já rẹ̀ ọmọ ádámà síra òun sì làárẹ̀ lóòótọ́ tó bá jẹ́ pé ọ̀nà tí wọ́n fi máa gbé yẹn wọ ipò ààrẹ níjọ́ náà lọ́hùn ni òun làárẹ̀ ṣùgbọ́n ìgbà tó sọ bẹ́ẹ̀ tí gba ayé sì gbà pé tí ń sọ òdodo ní ààrẹ tó wà ńbẹ̀ náà jọ náà lọ́n pé òun ti hàn lè mọ̀ ẹ̀rù tó já sí. àwọn èèyàn kan sọ wípé òun làárẹ̀ sẹ́ẹ̀ àwọn náà farakáàsá mùsíbà náà ọlọ́run lọ́mọ yẹn tí wọ́n gbẹ̀mí ẹ̀ lójúkorojú àbí tí gbé kọ́ńtíráàtì ẹ̀mí gbígbà nìkan wọ́n mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà èdè yìí káwá sọ pé ọlọ́ọ̀ kẹ́nìkan sọ pé ẹnìkan tún jẹ́ ọlọ́ọ̀ tàbí pé kò lè dá ọlọ́run jẹ́ àbí kí wọ́n pé méjì àbí mẹ́ta eléyìí ò rinlẹ̀ rárá sọ̀rọ̀ náà bá wa sọ fún wa yìí pé máa máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ torí náà ẹ wá mi lọ́la foríjì kí n lè ba àforíjì yìí wọn lọ́kọ́ mi náà ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa kó mójúkó mi àìsè wa kó sì kẹ́ wa lẹ́yìn rẹ̀ nínú pàtàkì dùá ni a ti rí àdúrà zakariya anabi ọlọ́run ni aleyhisalaam nígbà tí òun àtìyàwó rẹ̀ ti kọjá àsìkò téèyàn lè ròyìn pé ọmọ ádámà tó lè lọ́mọ láyé iná ọlọ́run ọba fún zakariya ní yáyá àmọ́ bẹ ọlọ́run ọba kó tó dàbẹ́ o ó nígbà tí. Eh, òun gan sọ wípé òun ti kọjá ẹni tó lè bímọ ìyàwó òun ákírù ni ẹni tí òun sì kò sí jàgbá pé yẹn lè bímọ lára ẹ̀ lọ́jọ́ orí ọ wà ń bẹ̀ níbi nǹkan oṣù kò wá mọ́. lọ́nà bá sọ wípé nítorí wò ń lòun máa ṣe lọ́lọ́run bá fún lọ́mọ lọ́ba fún ní yáyá. ìsàfẹ́mú ló ń bẹ̀ ni pé ó lo sábàbí sábàbí ẹ̀ náà ni pé kó bẹ ọlọ́run. bákan náà ẹ wọ ànábì Yunus alayhi salam. nígbà tó wọkọ̀ ojú omi ńlá lọ́kọ̀ ojú omi fẹ́ dànù àwọn èèyàn wá wà nínú ẹrù pọ̀ èrò pọ̀ àwọn èèyàn àwọn èrò ọnú ọkọ̀ ojú omi wọ́n fẹ́ já ẹnìkan lẹ̀ sínú omi láàyè wọ́n ní ta ní ó bọ́ ẹnì gbogbo wọn dákẹ́. torí bẹ́ẹ̀ nìkan bá lọ nù wa ó mọ̀ sànjú kí gbogbo wa lọ lọ ó mọ̀ sànjú kí gbogbo kẹ́mi gbogbo wa bọ́ lọ ṣẹ̀ríà ìsìlámù sọ̀pọ̀tẹ̀ ẹ wò ṣẹ̀ríà ṣáàrù mọ́ńkọ́bílà náà lélẹ́yìí o ṣẹ̀ríà tó wá kí káànábì ò tó dé sallallahu ta'ala sallam tó gbé ànábì Yunus ó sọ́jọ́ àrẹ Muhammad sallallahu ta'ala sallam ṣùgbọ́n sì rìnlẹ̀ nínú ṣẹ̀ríà tànábì náà títí dòní títí láéláé tó bá di túláàsì sí ẹ̀mí oorun tó bá di túláàsì kí ẹ̀mí ó bọ́ kí ẹ̀mí àwọn èèyàn kan ó bọ́ tí ẹ̀mí gbogbo èèyàn ò sì ní bọ́ tó bá di túláàsì ká kú àwọn kan àwọn èèyàn àáwò ta ni ó kọ̀ lọ díà láti kú tí òfin jẹ́ pé gbogbo èèyàn ni ó kú àpèjúwe irú ẹ̀ ni àpèjúwe irú ẹ̀ wọ́n ti lẹ́rù nínú ọkọ̀ tí wọ́n sọ sínú odò èrò náà èrò náà gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ní ẹ̀dá kùtà ni ó sìn lọ́hùn o tí ó fẹ̀mí ẹ lẹ́ o kọ́kọ́ ilé kú yẹ gba tí wọn ò sọ̀rọ̀ wọ́n ní ẹ jẹ́ ká ra ẹ jẹ́ ká ṣe ballot ẹni tó bá mú pé òun lòun ò bọ́ sómi ọyà bọ́ bẹ̀ wọ́n bá ṣe bẹ́ẹ̀ ànábì Yunus ló mú un sọ pé èyí mọ tí wọ́n kọ sínú rẹ̀ òun ló sá mú un ní tó túmọ̀ sí pé ẹni tó bá mú un ní ó bọ́ sínú odò àwọn míín sì wà nínú ọkọ̀ tó wé sànábì ọlọ́run ọlọ́run sá lọ́hùn ní kó kàn gbà tó mú un. wọ́n bá gbé lẹ́ẹ̀kan náà wọ́n bá sọ sórí nígbà tí òní choice mọ́. bí bọ́sọ́mi sáà náà bí Yunus bọ́sọ́mi alayhi salam. ẹja kan he tóun ẹnu wá nǹkan àpanu kiri bánabi ló sùn dénú ẹja nìyẹn ọwọ́ wà nínú òkùnkùn mẹ́ta òkùnkùn òru tí ìrìn àjò yẹn bọ́ sí lẹ́yìn náà òkùnkùn ojú omi gangan fúnra rẹ̀ bó sọ̀tàn gẹ́gẹ́ bá ń wojú omi ńlá ẹ̀rí pé yóò kàn blue ni òkun ma ń sókun ojú omi ma ń sókun tó bá jẹ́ gbami ẹlẹ́ẹ̀kẹta òkun inú ẹja tó wà níbi tí ó ti yẹ kí èèyàn ó ti jákàn nínú ìkẹ́ ọlọ́run anábì lójú débẹ̀ kò jákàn nínú ìkẹ́ ọlọ́run ó ti ń bọ̀ ó sì bára ẹni tó mọ̀ bí anáwó láyò jí mi máa sọ́ba orílẹ̀ amálùkùlà mìlá wọ́n mọ̀ pé níbẹ̀ yẹn kò sí alágbàálẹ̀ kan mọ́ àfi ọlọ́run kò wá sì tó wípé ibi tọ́rọ̀ dé dúró yìí ìparun ti dé kò bẹ́ẹ̀ tó pé ẹ̀mí sì ń bẹ lọ́rùn ẹ̀ ahọ́n rẹ̀ sì ń sọ̀rọ̀ bó ṣe rí lọ́dọ̀ tàwa náà lónìí kílẹ̀ conclude sí pé orílẹ̀-èdè yóò lè dáa mọ́ àwọn àpèjúwe nìyẹn. kí ló tẹ̀lẹ̀ tá a fi make conclusion irú irú àmì ìdájú wo nìyẹn túmọ̀ sí pé àìmọ̀ lọ àìmọ̀ àlọ́ àìní ọlọ́run ọba lọ́kàn tó bá ṣe pé ẹnìkan ẹ̀ ní situation táwọn ní ìrú tu bára ẹ̀ tá à ń sọ yìí kì sì ṣe tí ó ti parí náà ló ṣẹlẹ̀ ẹja gbé mi. wá ronú kan náà ó wá ń sọ wípé la ilaha ha ant ha inni kuntu minaz zalimin. hikima kan wà nínú àdúrà yìí àkọ́kọ́ ìtumọ̀ rẹ̀ ni pé kò sí Allahu mi ó fi ìjẹ́ àṣọ lóbi bá ń bẹ lọ́hùn a bá nígbàgbọ́ sọ́lọ́hùn lóòótọ́ kéré yìí nínú àdúrà wa ìfi ìjẹ́ ọ̀kan soso rinlẹ̀ fún Allah onílá ilaha illa kò sẹ́nìkan tíjọ́ sì tọ́ sí lẹ́yìn wọn Allah subhanak ọba mímọ́ ni ọ́ inni kuntu èmi mo ṣàbòsí nǹkan yóò dédé ṣẹlẹ̀ aburú yóò dédé wá bí kì í bá ti fọwọ́ mi náà ló ti wá èèyàn mélòó ni wà ní bẹ ọlọ́run tí wàá rántí aburú tó èèyàn mélòó nù wa ló bẹ̀rù ọlọ́run ọba àbí ló mọ ọlọ́run ọba débẹ̀ ìbọn ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ wa tó mọ blame àti máa ronú wípé àìmọ̀ àìṣe iṣẹ́ mímọ́ mi ló fà á ìwà tẹ́mi náà ń hù ló fà á bí mo ti máa ń sọ̀rọ̀ ló fà á àìnífẹ̀mí tẹ ọlọ́run ọba gangan ló fà á àbá ìníran kan sí gbígbàdúrà anábì ọlọ́run sọ pé ní ìkún tún mi náà ọ̀rọ̀ lèmi èmi mo ṣàbò sí ìwọ ẹlẹ́dàá mi o èmi mo ṣàbò sí o ọwọ́ mi ló kù sí títóbi ń tirẹ̀ mímá sì ní tiẹ̀ gbólóhùn tó mọ̀ tẹnumọ́ náà mọ̀ ni ẹni tí òjò sàn àtòrú mọ̀mọ́ nínú ẹja bẹ́ẹ̀ mi rẹ̀ ò sì bọ́ táhàn rẹ̀ sì ń ṣiṣẹ́ gbólóyìn ló tẹnu mọ́ o títí tó fi lògbà tó lò tọ́lọ́run fi wá sọ pé kẹjà ó lọ pọ̀ sí èbúté kan ọlọ́run ló máa ma sọ pé kẹjà ó lọ pọ̀ àmọ́ ara rẹ̀ ti yí padà ara rẹ̀ ti yí padà torí ìgbà tó ọlọ́run ọdún wá sàánú ẹ̀ ọlọ́run wá ní kí igi kan wù níbẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́yá amọ̀rọ̀ ṣájára ta àǹtóńbìtà àǹtàǹbùtà àlẹ́ wàtò tùbílàwù lè ọ̀rọ̀ fi ha báyà àǹtà àtọ̀rọ̀ jẹ́ pàdé nítorí kóòrùn ó lè má pa kóòrùn bá pa ní situation tó wà yẹn ara yẹn ó bàjẹ́ pátápátá ọlọ́run wá ní kí igi níbi tẹ́jà pọ̀ sí lẹ́sẹ̀ kan náà igi yẹn sì ó sì na ewé sọ́tún sósì òòrùn òde bíi bọ́dì ẹ̀ kára tí bọ́dì òun kó lè bá a ó dàbí ìgbà tó ọmọ ṣẹ̀ṣẹ̀ wáyé ara yẹn ti ó ti jẹ ó ti fẹ́ máa já náà wá fi yẹn dáàbò bò ẹ wá wo àdúrà tó ṣe yìí o ẹ wo iye ẹgbẹ̀rún ọdún tí ń bẹ láàrin anabi yunus alayhi salam sanadi muhammad sallallahu ta'ala alayhi wa sallam mẹ́ta anabi wa dé wọ́n ní dáwà tó dé nun àdúrà ọmọ ìyá mi ẹlẹ́ja dé nun táwọn ìbá sọ bẹ́ẹ̀ táwọn ìbá sọ bẹ́ẹ̀ anabi yunus ní báwí àdúrà ọmọ ìyá mi ẹlẹ́ja ẹtí ń tẹja kọ́ o ẹni náà láti gbọ́ tàn yẹn. ìdáa wàhùwà fi bàtún lẹ́hùd. àdúrà tó ṣe nígbà tó wà nínú ẹja la ilaha illa ha subhanaka inni kuntu min adh-dhalimin. fa innahu lam yad'u biha rajulun muslim. mùsùlùmí òdodo kan ò ní í ṣe irú àdúrà yẹn nípa àlámọ̀rí kan bí ti wò ó rí àti kọ́ lọ́wọ́ gbàdúrà ẹ̀. nọ́kàlínù nọ́kàlínù kí máa sọ fi gbàdúrà yẹn. nígbà tá a bá ti yọ ọkàn wa wò sáré pẹ́ni tá a gbà pẹ́ni tá a fẹ́ bẹ̀ ẹni tí pẹ́yẹ kan tá a fẹ́ bẹ̀ fún ni nàkàlì kí náà pè nàkàlì nóònù kọ́ọ̀fù àti láàmù kìí ṣe àwọn awúrúju burúkú àwọn eh, àkàtò òòsà táwọn ẹ̀ka ń pè nàkàlì nàkàlì aráàfin mẹ́ta ẹ̀ nàkìlù ìyẹn ni pé nǹkan tó wà prescribed látọ̀dọ̀ Allah ipe ẹ̀sìn báyìí nàkọlà dùgbà tó yẹn èèyàn shift nǹkan láti fi fún pé ọ̀rọ̀ yìí wọ́n ló ti wá o látọ̀dọ̀ Allah ó wá láti kí ni sọ́ọ̀sẹ̀ ìbẹ́ ló ti wá ìdíje náà kàlí nù nínú ìtumọ̀ èdè lábáwá. tòǹgbà nǹkan bá fún yàn ní nákàlí náà tó náà wá láti ibì kan àwọn arìkọ́dọ̀ àlùjọ̀nù ló ti wá àwọn arìkọ́dọ̀ babaláwo ló ti wá nákàlí lòun náà kí ìkan ó sàtiwá láti ibì kan ní jẹ́ nákàlí. ẹ má kankan àbí kó jẹ́ anabi sallallahu ta'ala alaihi wa anabi wa fún wa ní nákàlí kí ká máa dùn áyè ká máa fi bẹ nàìjíríà wa yí ó wá wa individually ó ń o ṣùgbọ́n nínú ẹ̀sìn òun ni kó àbíbí wa nìkan ṣe ìsà ń fẹ́ fúnra wa à ń fẹ́ fọ́mọ̀là kejì sẹ́mọ̀ yìí pé bí wọ́n bá sọ nàìjíríà di orí pápá ogun kì í ṣe gbọ́ ọmọ nàìjíríà ní ọ̀là ọ̀kìámà sógun òbídọ́ ọdún sàǹfọ̀n yẹn dájú kì í ṣe gbogbo ẹni tó rò wípé òun ó pààyàn ni kì í ṣe gbogbo wọn náà wọn nípa ẹni tí rò pé wọn pa kísà séèyàn la ọ̀la ó lè má pẹ̀lú kan tí wọ́n fi pọ̀ náà ndó wà mí ogun nìyẹn ṣùgbọ́n gbogbo bó tu kò rí àtẹnudó lọ àlùkìyàmọ̀ àtẹnudó ní lọ àtẹnudó ní pé àtẹnudó jẹ́ pé jùtínà ni ó pa á kì í ṣe ban wàláì aburú lògùn ìdààmú lògùn wọ́n ti mo sọ́jọ́ ní ìná wọ́n ti dáwọ́ ọ̀kan dúró láwọn orílẹ̀-èdè ní ìdúgbògùn ọ̀sán bẹ́ẹ̀. láyé tá a wà náà ó dá ó ṣẹ̀ṣẹ̀ burú ni wọ́n sì ti dáwọ́ ọ̀bọ̀n dúró ó ṣẹ̀ṣẹ̀ àwa burú sí i torí pìtì náà tí wọ́n torí pìtì náà tó ti bẹ́ẹ̀lẹ̀ tó ti dálẹ̀ ẹ jẹ́ káwa náà máa fẹlẹ́ ìgbé àlọ́ lórí ọ̀rọ̀ wa ní bóyá ìjẹta tàbí jẹrin làbárè kan tí mo gbọ́ subhanallah ó tún mú kí tí láwùlà ìmán tí e bá ti pé ìmánì sí bó ti kó nínú ọkàn èèyàn ò bá tẹ̀ di ọ̀rọ̀ àwọn tí máa ń sọ pé orílẹ̀-èdè yìí ò lè dáa mọ́ ṣùgbọ́n tí a máa ń sin náà tí kékeré bá ń 1998 ń la Abacha kúrò láyé bóyá 17 years ago now wọ́n tún wá ń ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ three hundred something million millions US dollars ṣé wọ́n tún dá yẹn náà padà sí Nàìjíríà nínú owó tẹ́nìkan kó láti 17 years ago. ọwọ́ yẹn ti ọwọ́ yẹn gan-an bó bá jẹ́ pé nǹkan kan kápé iná ìjọba alábẹ́ fi ṣe àbí nǹkan kan míì tó jẹ́ ọ̀kan péré ká má sọ nǹkan míì ó tó. eléyìí ẹlẹ́ẹ̀kejì ni pé kò sí lára bọ́jẹ́ ti gbogbo ọdún tàbí kàtẹ́yìn bọ̀tówó yẹn bá tún wọ̀ lùyìn náà eégún náà tó tún wọ bẹ̀bí aláwo bí wọ́n tẹ̀ fi ń gbọ́ nǹkan àkọ́kọ́ tó kọ́ bà mí inú jẹ́ nìyẹn ntẹ́yìn kan kọ́ tó kó nínú nínú àwa one hundred and fifty àbí bóyá fifty million ntẹ́yìn kan kó látọdún mẹ́tàdínlógún wọn sí fún wọn sí ìdìgbàjọ́ náà láì fi tò nìkan ló kó ẹlẹ́ẹ̀kejì mo ní ẹ̀yin àgbáyé náà tẹ̀síẹ̀ máa ń sọ̀rọ̀ yìí bó tẹ̀ jẹ́ pé wọ́n gbọ́rọ̀ mi sásìkò yìí náà ló yẹ kẹ́kẹ́ wá fowó wọn ránṣẹ́ sílùú yìí àsìkò tó wọ̀ yóò ní ṣe wá láǹfààní àbátẹ̀ wojú lẹ̀ díẹ̀ sí i bóyá tó wòye bá wọ̀ lóyún bóyá bọ́ sọ́wọ́ àwọn ẹni rí kátẹ̀ wá gbàgbé gbogbo ẹ̀ ọwọ́ tí wọ́n ti ọwọ́ tọ́lọ̀ ni ó máa sun nínú àwọn rìsọ́ọ̀sì wa nǹkan àlùmọ́nì wa lójoojúmọ́ ń kọ́ kátẹ̀ sọ pé yẹn ò jẹ́ gbígbà mọ́ wọ́n á sọ eléyìí wọn àwọn ó sẹ́ńdì ẹ̀ látara látúrò báńkì àgbáyé àwọn ó dà padà sí nàìjíríà àmọ́ èyí tí wọ́n fún orí sàjọ lẹ́yìn ọ̀rẹ́ yìí. ìgbẹ́ inú kan tá a máa fi bẹ ọlọ́run pẹ̀lú àwọn ọmọ ìta wa ti mọ̀ náà tẹ́lẹ̀. nínú pàtàkì dùá ẹnìkan sì gbéraga wọ́n ní fọwọ́ ọ̀tún jẹun lóhùn lè fi jẹun òun owó lè fi jẹun ọ̀lẹ́bí lóòsì ní lè fi jẹun bọ́wọ́ òun ti wúlò mọ́nu. má fọwọ́ òsì jẹun kò bá tọ́ lọ́hùn mu olóhùn ò lè fi jẹun ọwọ́ tó ní kò fi jẹun òun ò lè fi jẹun nǹkan kan ò ti mú lọ́wọ́ yẹn fàṣúlà tìyàdùn òun. nínú pàtàkì dùá ọ̀nà nábì ṣe àdúà nígbà ogun ogun badir ogun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ja mùsùlùmí tí wọ́n kọ́kọ́ ja nábì àti ogun àwọn àwọn àfáàbò rẹ̀ ọ̀nà ogun badir ànábì bẹ ọlọ́run ọba pé má pa àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú má pa wárùn pẹ̀lú àwọn kèfèrí yìí tó bá jẹ́ pé tó ń kà àti nǹkan ìjà ipa àwọn sàhábọ̀ káwọn ànábì wa ń bẹ ọlọ́run wọ́n ń bẹ ọlọ́run lórí ìdúró rẹ̀ lórí ìdókòó rẹ̀ ní gbogbo àyè gbogbo àtúkọ̀. kódà nígbà tí Badir láàrin Maka sí Madina inú mọ̀nà sànàbí gbà ní pé ṣé ká dúró àbí ká jáde ẹja jáde ẹ mẹ́jọ wọn káwọn Madina. Madina sí Maka yẹ́tí ń èèyàn ti sá fún yín láti láti rìn láti dísáǹsì tó tó bíi ẹgbẹ̀rún ọgọ́rùn-ún márùn-ún kìlómítà ẹ sì tún wà lọ́bẹ̀ pé àfi kó má tẹ̀mí má láyé àwọn èèyàn díẹ̀ ti fi gbà Islam tí Islam ti ń lọ ní Madina àdínábì sallallahu alaihi wasallam ní báwo ni ká ti ṣe wọn ní ẹja jáde ká jáde sẹ́yìn ìlú wo òdìsí ọlọ́run kó pé ọ̀nà Madina gẹ̀gẹ́ wọn ti wá dára wọ́n ti jáde pẹ̀lú ẹgbẹ̀rún kan. èèyàn one thousand abdullahi ọmọ obeyi ọmọ àwọn amọ̀nàfìkì lójú ayé náà tó náà fóun gbàtà tó sì gbà ó kó èèyàn three hundred padà lójú ọ̀nà nígbà tí lọ sí bádìrì náà ti yìí ó kó èèyàn èèyàn bíi ní ẹgbẹ̀rún mẹ́ta ó lé díẹ̀ gbogbo wọn sì ní ẹṣin àti nǹkan àti nǹkan ìjà láwọn kan ìjà olóró òdìsí ọlọ́run ò sì padà wọ́n bẹ̀rẹ̀ ó lé tó lékún níbẹ̀ lọ́hùn ni wọ́n fi sọ pé èyí á máa lékún níbẹ̀ lọ́hùn lásìkò kan jùgbà kan lọ níbàámu sí bí nǹkan ti ń ṣẹlẹ̀ bá ti rí tòun ti pé kò sígbà téèyàn yẹ téèyàn yẹ téèyàn mọ ọbẹ̀ lọ́hùn irú situation Nàìjíríà wà báyìí àtàwọn ọmọ Nàìjíríà. torí ẹ̀ látara gbígbàdúrà ọlọ́run ti wá rán àwọn mọ̀lẹ́kà wá wọ́n wá rán bàbà lójú sánmà wọ́n rán bàbà lójú sánmà pẹ̀lú nǹkan ìjà olóró ẹ sì mọ̀ pé ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ni wọ́n ẹ̀dá ni wọ́n wọ́n èyí ti tọ́ọ̀lì ẹ̀dá tí ń sẹ̀mí ni wọ́n wọ́n sì ń gbógun táwọn kẹfìrí látòfèrè bíi sámà náà. ẹran tí ẹ̀dá tó jẹ́ ẹyẹ tí ì ṣe ẹ̀dá bí ọmọ ádámà tí ì ti ṣẹ̀dá bí àwọn màláíkà sọ́rọ́ lánàá bàbí sọ́rọ̀ níkọ́mọ́ rẹ̀ dòdò lójú sámà tí ń pa irin àtàwọn tó gerin tí wọ́n fẹ́ wó kàábà. ànábì sallallahu alaihi wasallam ó wà ní ọ̀nì ọdún kan torí pé nù tí wà ní òtàn ni pé ọdún yẹn náà la bí ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí ọmọ ogun ọlọ́run ọba ni wọ́n ẹnìkan ẹnìkan ṣe lẹ́kítọ̀ kan lọ́jọ́ sátọ̀dé tó lọ yìí èmi náà sì tún tají ó ní èèyàn tó gbógun tì ọ́ tí wọ́n náà ti mọ̀ pé ọ̀tá lélẹ́yìí fi hàn yìí dípò tó lọ́ mọ́ ọ ṣẹbọ tó lọ́ mọ́ ṣàgùn sákọ wípé Allahul Musta'an ẹ wo gbólóhùn yẹn gbólóhùn méjì Allahul Musta'an ọlọ́run bá ìwọ ni wọ́n ti wọ́n ìwọ ni wọ́n sàràn mí lọ́wọ́ ó ti ba tónítọ̀ jẹ́. onítọ̀hún ti dáràn lóde wọn wà tí wọn náà bá já lábòsí Allahul ìwọ ni ọmọ sàtìmí lẹ́yìn ìwọ̀n náà mọ́sá jó sinmi lórí ọ̀rọ̀ ìwọ̀ ọlọ́run òun ti rò kóun ti ba tiẹ̀ jẹ́ wà lájẹ̀ ló bàjẹ́ ọlọ́run ṣoore púpọ̀ fún gbogbo ẹni tó bá ní ẹ̀mí àti máa bẹ ọlọ́run àti máa padà sọ́dọ̀ ọlọ́run gbogbo tó bá dé nígbà tí inú bá ń dùn àtìgbà tí inú bá ń bàjẹ́ sáà ti máa sákàrà sọ́dọ̀ ọlọ́run. sáàdù ọmọ àbíwá kọ́ọ̀d nínú àdìs Bukhari àti Muslim radiyallahu ta'ala anhu radiyallahu ta'ala anhu òun ni wọ́n kébò sí pé ìwọ ọmọrọ ọmọ Khattab nígbà tó mọ́rọ̀ jẹ́ khalifa wọ́n ní sáàdù wọ́n ní kété èèyàn rí àwọn èèyàn kan ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kódà kò mọ sọ̀láàtù ṣe. òun sì ni gọ́vùnà wọn ní kúfà tí Umaru yàn síbẹ̀ Umaru bá ké sí gẹ́gẹ́ bí ààrẹ níta ń gbọ́ nípa ààrẹ ní ìwọ sáádù ó ní ìwọ ìyá àbá Ishaq bàbá Ishaq ní tí wọ́n ń sọ tí wọ́n ń sọ nìyí o ó wá ń fún ààrẹ lésì tó jẹ́ Umaru ó ní ó ní fàyín ní kúntù sọ́ọ́lì bíi sọ́lá dọ̀rọ̀ sólì láì wọ́n ní bí mo ti rí tó lánàá bí n ṣe sọ̀láàtù náà ni mo ń ṣe sọ̀láàtù fún wọn. ìwọ̀n òjò jù ìwọ̀n òjò ni wọ́n la ó ààrẹ. ọmọ sọ pé ìbẹ̀sùgbọ́n tá a gbọ́ nìkan báwo bá yín gbèlú. ó ní ṣùgbọ́n ara àwọn kan lọ sí kúfà wọ́n bá ń béèrè lọ́wọ́ àwọn ará kúfà. wọ́n ń béèrè lọ́wọ́ àwọn ará kúfà wọ́n ń wọ mọ́sálásí kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n á jẹ́ kí ẹni tá a fẹ̀sùn kàn àtàwọn tí wọ́n fẹ̀sùn kàn yàn wọ́n á jẹ́ kí wọ́n mọ irú àwọn àlejò náà báwo ni gómìnà yìí nípa nǹkan báyìí báwo ni wọ́n ti ń ṣe báwo wọ́n ti ṣe nǹkan báyìí wọ́n bá gbọ́ sí mọ́sálásí kẹta wọ́n tún lọ bọ̀ míì wọ́n tún gbọ́rọ̀ lẹ́nu àwọn aráàlú sọ dáadáa nípa rẹ̀ àwọn jàmọ́ sọ dáadáa nípa rẹ̀ tó wá tó dé ìbomú òun ò sì mọ àwọn tó wá ìpè látọ̀dọ̀ ààrẹ wọn ti wá tẹ́lójú àwọn ààrẹ ojú wọn tó lù á kà máa sọ pé àwọn ṣé gọ́vnà ṣé pírẹ́sidẹ́ǹtì wa wà ń bí ni ó wà ń bẹ̀ wá gbẹ́ ní òṣèré ìsìlámù kò sí nítorí òun ò tó ọ̀pọ̀lọpọ̀ wọn kà máa ń ṣèkà ni gbogbo ìjọba ló máa ń nírú wọn tí wọ́n bá lọ́wọ́ gbàtọ́ wá dé mọ́sálásí kan tó jẹ́ ti àwọn ambas àwọn àwọn eh, bani abd àwọn pè àwọn ẹni bani abd àwọn ọ̀ràn kan ní jẹ́bẹ̀ níbẹ̀ nìkan lẹ́nìkan ti sọ pé wọ́n pè ní usama ọmọ kọ̀tádà eh, wọ́n pè ní bàbá sáádà lálàjẹ rẹ̀ ó ní tẹ́ ẹ rí sáádù tẹ́ ń béèrè ń pa rẹ̀ yẹn ó ní kì í ṣẹni rẹ̀ kì í sẹ́ni eré wọ́n ti gba mẹ́sẹ́gìs bíi bíi eighty five àbí ninety àbí ninety something percent nípa ìjẹ́niire sáàdọ̀mù àbí wakọ̀t ẹni yìí nìkan iná wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní wàhálà ẹ̀sùn bí sẹ̀wéyà kódà tó bá pín nǹkan tó bá pín pín nǹkan fáráàlú kì í ṣe dọ́gba ọ̀tọ̀ ni tí ó gbé lọ local government kan ọ̀tọ̀ ni tí ó gbé lọ bòmíì wàhálà yára ní olùfìlùkọ́díyà sọ̀rọ̀ pé wọ́n fẹ́ dájọ́ bá ṣẹlẹ̀ àbòsí pọ̀ nù wà nínú ẹjọ́ tí máa dá lọkùnrin yẹn bá sọ bẹ́ẹ̀ sáàdù ní ẹni tí wọ́n fẹ̀sùn yìí kàn ó ní mo búra pé màá ṣe àdúrà mẹ́ta àkọ́kọ́ ni pé ìwọ ọlọ́run tó bá jẹ́ pé ẹrú tó sọ̀rọ̀ yìí irọ́ ló pa ó sì fẹ́ wí àwa àwí ó kàn fẹ́ wíjọ́. ó fẹ́ gbẹnujó láàrin àwọn èèyàn ni. nǹkan abdulka hada kadiban kọ́ọ̀mà ríyá ń wà súnmà fàásìlì ọmọrà ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ ogun wà fọ́kọ̀rọ̀ bọ́mí ẹ̀ bá ṣe gùn tó ní kó ṣe tòtítọ́ wà lìlì jẹ́ kó wá lo mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti tẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta sì rí bẹ́ẹ̀ farakùnrin náà torí pé ó fi ó fò délé ó fi má jẹ̀mú sí o ó ní kánà kàdíbà tó bá jẹ́ pé rọ́ ló pa ń bi ọ̀rọ̀ yẹn. tí yẹn bá sábò sí fún ọ dábàá ní ẹ fọlọ́n búra ẹni tó bá fi ọlọ́run búra tó sì mọ̀ pé rọ́ ló pa ó ti dáràn. ló fi jẹ́ pé àwọn ènìyàn lọ́run tọ́rọ̀ bá dé búra ń gbà mí sẹ́yìn búra ó wé ní kóòtù ṣẹ̀ríà wàláì owó ègan tọrọ bá dé ní ìbúra gbà mí àwọn ẹlòmíràn sọ wọn kàn wọn kàn jí rẹ bẹ́ẹ̀ ni pé ẹja ẹja wọn bá sì yẹjú ẹ escaping strategy òní wọn lò ẹja wọn bá sì yẹjú ẹ á lọ yẹjú ẹ ẹ mọ̀jà sí ìbúra tí wọn bá sì búra sẹ́ni ọlọ́run ó yí padà ó ń lọ́nu ó tún mọ̀ pé tó búra lórí irọ́ lórí àti tẹ ìwọ ẹnìkan rì ó ti mọ̀ pé tiẹ̀ ti bá bẹ́yìn ìyẹn ti máa wí ó ti mọ̀ pé ó ti kó rẹ̀ sínú ìdààmú níjọ́ tí yóò bọ̀ nú ẹ̀ níjọ́ tó bá padà wá pé mo ti ṣàbòsí fún ọ wá foríjì mi bí ó sì wí láyé wà wíjọ́ gbẹ̀rẹ̀ ọ̀kí àmọ́ bẹ́ẹ̀ ọkùnrin náà ọwọ́ wakana báyàdà sún ìdá ìdá sún ìdá yàkú ịra wá ńgbà tó wá dàgbà bẹ́ẹ̀ pẹ̀lú òsì àti ìdààmú ó ní àsọ̀ọ̀bá ti ní dáwàtú sáàdì àbẹ́ẹ̀tẹ̀ nǹkan kan kò déédéé ní ene wa. wọ́n ní rọ ayétuhu kọ̀rìfákọ̀tọ̀ hajj bá wà láàyìnlẹ̀ mínàlì kíbà wọ́n ló dàgbà débi pé ẹran òkè ojú ẹ̀ ó ti síbò lójú débi pé àwọn ọmọ kéékèèké máa ń lẹ̀ lóko pé bàbá yẹn tún ti yọ àwọn kéékèèké ó sì máa ń lẹ̀ lókùtà lẹ́ni tó yẹ kí wọ́n sàánú kí wọ́n fà lọ́wọ́ sọdá títì kò sì yá wèrè títí tó fi lọ ayé tán. níparí arákùnrin arábìnrin kan ó ṣẹlẹ̀ yìí pé òun náà tìràn mọ́ arábìnrin kan ní ariwa ọmọ out ó tìràn mọ́ mariwa ọmọ hakem ó ní ó gbalẹ̀ òun. asàtúlà ah, oh, oh, ah, ah, oh, marijuana ọmọ hakam ní ọba àlùjọ náà ó ní adájọ́ òun ààrẹ ẹni wọn ó wá gbìnà mọ́ Saheed wọ́n wá pè Saheed pé ó arábìnrin tí ń ọmọ ọmọ house ó ní ìhun ò lè gbalẹ̀ rẹ̀ kò rọrùn kí n gba tó pé mo ńgbà ń tó sọ wípé sallallahu alaihi wasallam ẹni tó bá gba ilẹ̀ kan tí ó jà tẹ́lẹ̀wọ́ lọ ọ̀gángan bẹ̀rù náà wọ́n ti ché ní ẹ̀wọ́lẹ̀ lọ́jọ́ lè jámà ẹni tó bá gba ó ní mo gbọ́ tánàbí sọ bẹ́ẹ̀ nígbà tí ń bẹ láyé ní ti wá gbalẹ̀ rẹ̀ tí mo sì gbọ́ tánàbí sọ bẹ́ẹ̀ nígbà tí ń bẹ láyé sallallahu alaihi wasallam mọ̀ríwánu wọ́n sọ pé ó ní pẹ̀lú tó sọ yìí n ò tún béèrè rí kankan mọ́ pẹ̀lú tí wọn náà sọ yìí kó sọ báyìí ọtún béèrè ẹ̀rí kankan lọ́wọ́ rẹ mọ́. ni arákùnrin tí wọ́n mẹ́rin bá sọ pé tó bá jẹ́ pé irọ́ lobìnrin yìí pa fà ba bá sọ̀rọ̀ ha ọlọ́run bá gba ojú ẹ̀ ha fi àárò ha orí ilẹ̀ tó ní mo gbà ibẹ̀ náà ní kẹ́mi sí ó fà pẹ̀rẹ̀ lílẹ̀ pé ká lè mọ̀ nígbà wípé èpè tó sọ náà ló jà. famata obìnrin náà kú títí tójú ti fọ́ lọ́jọ́ kan ló wá rìn nínú orí ilẹ̀ rẹ̀ gangan èdè wọ́n kàn án ti sí kànga tí ti síbẹ̀ tí ò lómi inú ló bá ojú ẹ̀ ti fọ́ ló bá tẹ̀sẹ̀ bọ́nú ẹ̀ kànga náà ní sàárè ẹnìkan sọ pé òun rí tí ń rìn lórí rẹ̀ nínú ẹgbẹ́ wa tìmọ̀ muslim látọ̀dọ̀ muhammed ọmọ zayd ọmọ abdullahi ọmọ umar ẹ̀yìn abdullahi ọmọ umar ó ní òun rí tí ń rìn lẹ́ni tó fọ́jú tí ń fọwọ́ pa ògiri tí wọ́n ń sọ pé àtọ̀ bátúní dáwàtú sàyìn èpè sàyìn ló jà yìí o wàhánà hamara tàlàbí irin. في الدار التي خاصمته فيها فوقع فيها فكانت قبرها ó wá rìn lọ lórí ilẹ̀ rẹ̀ tó lọ dá àdáparọ́ mẹ́nìkan tó gbà mọ́ òun lọ́wọ́ níbẹ̀ náà ló ti tẹ̀sẹ̀ sínú kànga kan tí ò lómi tó yẹ pé kànga yẹn náà ló padà jẹ́ sáré rẹ̀ àwọn èèyàn máa wá fọ àdúrà àwọn máa fọ̀rọ̀ àdúrà kiri wọ́n sọ pé bíbẹ́ sọ pé kádàrá wà kí látọ̀ wá máa gbé ọlọ́run sí tó bá jẹ́ pé ọlọ́run kádàrá ẹ̀ yóò ṣeé ṣe tí ò bá sì kádàrá ẹ̀ kò ní ṣeé ṣe wọ́n wá yọ àdúrà òkú lẹ́dùá ọlọ́run ti pani láti pé ẹ̀bẹ̀ mi báwo láti fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ létí atọ́ka àwọn olùmọ̀ sọ pé ọ̀rọ̀ kásìdùá ó dàbí káyí oúnjẹ jíjẹ àti òǹgbẹ àti ọmọ bíbí àti ọrọ̀ níní nǹkan alákọ̀ọ́kọ́ ni pé nǹkan kọ́dàrú kọ́dàrú àti eh, àdúrà nǹkan méjì ni nǹkan ẹlẹ́ẹ̀kẹta tẹ́ni òbí fún òun ni sábàbí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tá n ṣàpèjúwe yìí kéèyàn sọ pé òun ò jẹun a sì ní agbára àti kí oúnjẹ máa níkùn kó sì sọ pé àwọn òkùnkùn yó bọ́lá bá lóun ó yó òun ó yó òun ò ní mú mi tọ́lá bá lóun gbé òní gbẹ̀hún òun gbé òní gbẹ̀hún òun ò ní súnmọ́ ìyàwó òun tọ́lọ́ mọ́kàdá pé àwọn òbí mọ àwọn òbí mọ òun ò sì ní lọ bí iṣẹ́ kan kò ní ṣe iṣẹ́ àdáni kò sì ní ṣiṣẹ́ ìjọba bọ́lọ́mọba ti ló sí òní òsì òní wọ́n ní làákà ìkankan ò yẹn wọlé tẹ gbogbo bá a ṣe ń wá sọ́jà yẹn lòmíì ò ní pa owó kankan èsì pẹ́ lómi ò ní ta púpọ̀ owó nǹkan kan tí ijó owó ń jọ́ míì ẹlòmí ò ní pa lọ́jà tó fi padà lọ́lé kí wàá ló fà tó fi wá torí kó mọ̀ kò mọ tí ń bẹnu kọ́dàrọ̀ ọlọ́run tẹ̀ ní kó tẹ̀lé sábàbí sábàbí ni pé jẹ́ ń lọ bí ọjà àti nípa tẹ́ tó bá yẹ kó ti mọ̀ ni kò ní wá lọ́jọ́ yẹn yóò máa retí ọjọ́ tí ó pa owó díẹ̀ sábàbí nù sábàbí yìí tẹ́yìn bá ti wá yọ kúrò nínú ìrìn àjò gbèsè ayé ẹ̀ ó ti tako kádàrá ìdí nìyẹn tó fi jẹ́ pé àlámọ̀rí téèyàn bá ń bẹ ọlọ́run ọba sí kódà bí nǹkan bí àdúrà yẹn ò bá gbà síbi téèyàn fi ń sùn ọlọ́run ọba yóò sì fi dín nǹkan mi nítorí ilẹ̀ tó dájú nù ọlọ́run ewé ìsì àdúrà mú mi ó lè gbà sí ọ̀nà kan nínú mẹ́ta alákọ̀ọ́kọ́ gbọ́gbà síbi tá a fi sùn kéyìn náà rí pé abẹ lọ́run lórí nǹkan báyìí àdúrà ti gbà ẹlẹ́ẹ̀kejì fi dí nǹkan mi. nínú aburú sẹ́yìn ò mọ̀ ẹ̀fẹ́yìn ò lè mọ eléyìí kò mọ̀ aburú gangan tẹ́lẹ̀ kò mọ̀ kó fẹ́ sìn ṣùgbọ́n náà wọ́n fi di laburú ò bá sí mọ́ kò lè mọ torí pé kìí ṣe ibi sùn nìyẹn ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́ tó máa fi fún ní òdodo tí ń bẹ ọlọ́run òun ni tọ́jú lọ́jọ́ tó náà ti lose hope tí ó mọ̀ wò pé irú iṣẹ́ rẹ̀ wò ni ó gbé òun kò ọlọ́run bá lónìí wọ́n wà máa sọ pé àṣebí kálí ọ̀rí àwọn kàlímọ́ọ̀tì tó ń wí láyé ni ìwọ ló sọ pé yá háyù yá yùm ìwọ sọ gbogbo ẹ̀ nìyí o ní nǹkan tó pọ̀ ní ó bá oore tó pọ̀ fún un láti bá a tọ́jú ní ọgbẹ́rún àná ọlọ́run bá kọ́ mọ́tà ṣe irú àwọn àpọ́nlé àtọ̀rí wa. àdúrà wa kó máa gbà sí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a fi dá sí à ń sọ yìí náà ìdí ọmọ tọ́lọ́ ọmọ fi bí àbùkátà wa láyé tí ọmọ bá fi tẹ aburú dànù torí pé àmàrà sọ débi pé ká lè di gbogbo aburú ó ń bẹ nínú ìsọjẹ pé ọlọ́run bá máa mọ̀ dáàbò bò wá ń bẹ̀ ni látara pé àdákẹ́ ńgbà kan kọ́nà kan mọ́ta sí bẹ́ẹ̀ fún wa ìtọ́lọ́run àtọ́jú di ọjọ́ ìgbọ́dọ̀ kẹ́ àmọ̀ sáà tó wà lọ jèrè ẹ̀ tó pọ̀ tòyítàwà náà mọ̀ tá a ṣe tó dá wa lójú lọ kọlọm máa fẹ́ kó jẹ́ yìí náà pọ̀ ọjọ́ tó jẹ́ pé ọjọ́ yawmu tagabun àìrẹ́ ọjọ́ lè kíá mọ̀nù ọlọ́run ga ní orúkọ kan gan ni ẹgbẹ́ tọ́lọ̀ ti dákọ sóra àmọ́ bá orúkọ sóra pàdé náà Al-Qur'an tí yóò fò yóò fojú hàn sẹ́yìn ó fẹ́ rò pé kò sí oore lónìí àbíparun kọ́lọ̀ ohun tó wá sọ pé à ọ̀fọkànbalẹ̀ níbo sinmi níbo òfẹ́ níbo òpẹ́bọ ò mẹ́bọ mọ́ mi síbí wọn lọ́ọ́ máa ń sọ pé kí n forí jẹun tí wọ́n máa ń ṣe ìfàgọ́ sàn àti lóru síbí wọn lọ́ọ́ máa ń ṣe náfìlà síbí wọn lọ́ọ́ máa ń gbáwẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ àtẹnìkọ̀ọ̀kan wa náà kò ní sáà pọn kò ní sí ọ̀nù bẹ́ẹ̀ ọlọ́run máa sọ bẹ́ẹ̀ fún gbogbo mú mi ní òdodo ọlọ́run أقول ما تسمعون واستغفر تعالى لي ولكم إنه هو الغفور الرحيم orílẹ̀-èdè wa káwá padà síbẹ̀ kọ́nà bá kọ́dà kún kó ṣe wá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀ kó bá wa tó akólé ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀ ó ń bọ̀ lókè ó ń rúgbó bọ̀ ó ń ṣe gbogbo ẹ̀ torí àlàámọ̀rí kan ẹ̀ tó jẹ́ kóun ló hàn dejù báyìí òun ni kò túmọ̀ sí kóun nìkan òun lágbóró orílẹ̀-èdè èyí tó hàn dejù nìyẹn gbogbo ibi tí a lò pé a gbọ́n sí àgbọ́n àti kọ́lọ́run bá kí tójọba ọlọ́gbọ́n kó fi ọgbọ́n kó wa gbogbo ibi tá a rò pé alágbára sí alágbára kankan àti léde la hawla la wala quwwata illa billah ọlọ́run ọba òun là ń bẹ̀ kó fún wa ní fọkànbalẹ̀ lò bẹ́ẹ̀ náà nídàkejì àwọn tó jẹ́ pé wọn ò bẹ̀sùbẹ̀gbà wọn ò sì náà ní àlàáfíà ọmọ làkejì àfi tara wọn wọn kún àwùjọ tá a wà yìí kìí ṣe gbogbo wọn náà ló wà ní ìjọba iye ní dábàá sọ pé kẹlòmíì pa ní ọ̀pá nítorí iye ní dábàá gbé fún un. ìyẹn náà fojú hàn ọlọ́run bá kó bá gbá wọn wọlé kó bá gbárù wọn wọlé ọmọdé ni àgbà ni ọkùnrin ni obìnrin ni aláwọ̀ dúdú ni aláwọ̀ funfun ni ọmọ orílẹ̀-èdè yìí ni ó ọbẹ̀ wá gẹ́gẹ́ bí onírìn àjò ni ọlọ́run kan wọ́n tẹ̀ rì àfi tóbi ọlọ́run bá fi bẹ̀ wọ́n torí ká lè gbáyé àlàáfíà káyẹ̀ ọlọ́run bá sì àfàyè lẹ̀tẹ̀lẹ̀ yẹn dájú ṣùgbọ́n a fẹ́ kí á torí ká lè bá ní o ẹni bá ń sẹ̀mí pé jẹ jẹ jẹ tí ò sẹ́sìn ọlọ́run bá bẹ̀ àwọn tí wọn ò bẹ̀sù gbẹ̀gbà bẹ́ẹ̀ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá kó bá wa dá wọn lágara ọlọ́run kan wà á sá wa náà ní kòkì mọ̀sẹ̀ wa ní káràmbání mọ̀sẹ̀ wa lọ́daràn láyé àtẹlọ́ọ̀kì àmà اللهم انزل الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ول أمورنا خيارنا ولا تول أمورنا شرارنا اللهم ول أمورنا خيارنا ولا تول أمورنا شرارنا اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أنت أعلم به منا اللهم من أحييت بنا فأحيا الإسلام ومن توفيت بنا فتوفى الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها <clears throat> اللهم إنا نجعلك في نهوي علينا أعدائك أعداء الإسلام في هذه البلاد وهذه الديار واجعل المسلمين القاصرة بعزتك يا عزيز الجبروت يا جبار إنك على كل شيء قدير اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انصرنا عليهم ولا تنصرنا علينا اللهم انصرنا عليهم ولا تنصرهم علينا يا رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء القربى وينهى عن